نعم بسم الله الرحمن الرحيم المبادئ الصرفية الجزء الأول آه الدرس السادس آه، ما صار السادس ما طلع في الدرس آه، السادس نعم so أبي أتقاري أتكلم الحمد لله sọ àwa fẹ́ wo alimadi almajihol madi tó ṣe pé ẹni tó ṣiṣẹ́ yẹn àmọ́ ṣùgbọ́n amọ̀ṣẹ́ tó ṣe àdèmọ̀pẹ́ nìkan ló ṣe àmẹ́ni yẹn gẹ́gẹ́ ṣùgbọ́n àwa máa sọ pé ó ṣiṣẹ́ yẹn ìdọ́sẹ̀ pé ní mọ̀jùhóòlù nìyẹn pé fáyìlùhù mọ̀jùhóòlù wàfẹ́lùhù màálùmù iṣẹ́ tó ṣe yẹn ní ìjà mọ́ ẹnìkan ló kọ kínní yẹn nísìn àwa mẹ tó kọ àwa nímọ̀ sọ pé kátàbà lágbájá nǹkan báyìí tó ti yé ṣùgbọ́n tí ìlú táwa lò yẹn náà yóò kóṣẹ́ sínú àtẹni tó ṣiṣẹ́ yẹn tá a mọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn a ní kátàbà àbí fílù mọ́ di màálùmù nìyẹn lórí a ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ pé ẹni báyìí ló kọ̀ kí ní ẹ̀ ṣùgbọ́n tàbá fẹ́ sọ di mọ̀jìhóòl kò ní sẹ́ni tó ṣe kí ní ẹ̀ bẹ̀ mọ́ ọwọ́ àmàdó yóò wà lẹ́kí ni kú ti bà tó ti yé ẹwọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìsìn wọ́n bá ní kò sí bà àlẹ́ kúmọ́ ti yà ẹni tó kàtábà kí ní ẹ̀ ní ìsìn pé màdó wọ́n ti yọ́ kùn bẹ́ẹ̀ sẹ́wọ̀n á sọ pé kàtábà lọ́hùn àlẹ́ àṣìyàmà kátàbà lọ́wọ́ ti yà àmà ọlọ́run bá ti àwẹ̀ lọ́rùn yẹn ní lórí nínú ìjìnlẹ̀ ìdè òní tí lùmọ̀jù òòlù yẹn wà á ní kò tí wà àlékún ti yà á kò á ń jẹ́ ti yà ismu tó tẹ̀lé fi lùmọ̀jù òòlù kò ní àníjẹ́ kó wá nípò mọ̀ fún olùbí yóò dàbí iná ibùl fáyìn ni sódìyẹ kùtìbà àlékúmú síyà ẹni tó kà tábà jù níyàn nísìnyí gẹrù màálùm ṣùgbọ́n àmọ̀pọ̀ lọ́wọ́ ni ṣùgbọ́n orúkọ rẹ̀ ni wọ́n àzáfà ó yọkùn bẹ̀rẹ̀ so bí fíìlù mọ̀júùn yóò ṣe máa lọ nìyẹn sódìyẹ sọtàkàbà lọ wo àpẹẹrẹ alimuhatọ tàbá fẹ́ mọ ọdún fíìlù mọ̀júùn fẹ́ni tá à ń bá sọ̀rọ̀ pé òun ló ṣe kíní ẹ̀bẹ̀ àfẹ́ mọ́ tẹ̀sẹ̀ dárúkọ ẹ̀ yóò wá di kíní o dùrípítà dùrípítà tó ti yé ìtumọ̀ dùrípítà yẹn léde Yorùbá bò láti fẹ́ tu ó lù ẹ̀ tó ti yé nìsín ó lù ẹ̀ ìwọ kọ́ ló nà pẹ̀tẹ́ ẹni tó nà ẹni sẹ̀ ń pa àmọ́ à ń ẹ ṣe àtẹ́ni tó ṣe nǹkan sí. Si ìyẹn pé fa ìlú hó gẹrù màlúù àwọn mọ̀jì hóòlù ẹni tó ṣiṣẹ́ yẹn àmọ́mọ́ ẹ̀ṣùgbọ́n àrí asárù ìwà ìkà tó wù lára ẹni tó náà ṣùgbọ́n àwọn tó fẹ́ lo fi ìlú mọ̀jì hóòlù á mọ̀ yọ orúkọ ẹni tó ṣiṣẹ́ yẹn kú ń ó wá gbọ́dọ̀ wá wá ló sí wọn mọ̀jì hóòlù yẹn náà tó ṣe di dúrí bá a lè sọ pé dọ́rọ̀ bá ahamadu akáhù dọ́rọ̀bà ahmadu àkọ́ọ̀hù ahmadu na àbúrò rẹ̀ tó ti yé ṣùgbọ́n tàbábẹ́ yọ ahmadu tó ti sẹ́kùn bẹ́ẹ̀ nìsìn a lè sọ yí pé dúrìbà àhúhù dúrìbà àhúhù ó ti na àbúrò rẹ̀ àìṣàwọ́mọ́bìnrin pé mọ́nù wà tálẹ́ níyẹn àìṣàwọ́ tó ilé èèyàn gbọ́dọ̀ gbàgbé ní ẹ̀jú tá a bá fi fẹ́ lo fílù mọ̀jú wùlù yẹn o nínú english wọ́n pè ní passive verb passive verb o ní wípé ẹni tó ṣiṣẹ́ yẹn gangan ẹ̀ ní orúkọ ẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tó ṣe yẹn ẹ̀ mọ̀ á ìtòtíyé tó ó mọ́ wá ló sùn wọn gíní fún ìlà fílù mọ̀jú wùlù mọ́ wá ló wọn fún ìlà láfi rí kú ti bà júlígbà júlíta tó ti yé ṣúrígbà kútìlà sọ náà wọ́n ní ti alìmọ̀kátọ̀ ẹni tá ń bá sọ̀rọ̀ ló wá di kí ni jòrè bútà ó ti lọ́ ó ti lọ́ ìwọ ló náà ṣùgbọ́n ló náà yẹn o gẹ́rù màálù àmọ́ so dòríptù màá ó ti lu ẹ̀yin méjèèjì ó ti lu ẹ̀yin méjèèjì dòríptù ó ti lu gbogbo yín ẹ̀yin pé gbogbo wọn ọkùnrin sọ ti yé so síwájú obìnrin ẹyọ kan bá ní tá à ń bá sọ̀rọ̀ báyìí dòríptù ó ti lu ẹ́ dòrébtùmá ó ti lu ẹ̀yin obìnrin méjèèjì dòrébtùnà ó ti na ẹ̀yin obìnrin tó pọ̀ so ìyẹn ni mùkátọ́bà náà kátọ́bà bọ́ sí àlẹ́gọ́ọ́yì àti àlẹ́gọ́ọ́yìbà so fẹ́ẹ́ ìbẹ̀rẹ̀ gángan tó sun ẹ ti wá wá dóríbà ó lù ẹ̀yin tó lù yàn ní ti àmọ́ sọ àwọn méjì dóríbà á ó lu àwọn méjì àtẹni tó lùyàn àtẹni tí wọ́n lù àmọ́ wọn bì mọ́ torí pé ẹni kẹta láti rí ìfà sáwọn méjèèjì yẹn sí júrì bú ó lù wọ́n ó lù wọ́n ṣùgbọ́n àwọn mẹ́ta ni ẹnìkan ló wá lu àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́kùnrin so alọ́gbá yíbà títóbìnrin tí ò sí bí ta ti ń sọ̀rọ̀ yẹn àbí tá a dojú ọ̀rọ̀ kọ ẹni tá àgbéjú ẹgbẹ́ mi àti ìlàjọ́ ń sọ̀rọ̀ ní ti mọ̀hátọ́bù lẹ́yìn jẹ́ fẹ́mi èmi jẹ́ mutakalim èmi lèmi ń sọ̀rọ̀ ẹ̀yin ni mọ̀hátọ́bù pẹ́pọ́bìnrin ló bá jókòó síbi yóò náà mọ̀ jẹ́ mọ̀hátọ́bà tí mo ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tí ò sí bí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní ti lọ́kùnrin gáyìbù lòun tẹ̀ obìnrin tí ò sí bí tá a ń sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ gáyìbà lòun mọ̀ jẹ́ so ó wá ní mufrod ó lẹ́yọ kan ó ní méjì ó ní púpọ̀ so ẹlẹ́yọkan dọ́híbà onímọ̀dégé ni dúrì báyìí dúrì báyìí so méjì wọn ni ó di kí ni dúrì bàtà dúrì bàtà tó ti yé yẹn ni pé ó ti lu ẹ̀yìn àwọn méjèèjì lóbìnrin ó lu àwọn méjèèjì ní obìnrin dòrébùnà dòrébùnà ó lu wọn ó lu àwọn obìnrin yẹn bóyá wọ́n máa sọ pé tíṣà nísìn ó lu àwọn ọmọbìnrin kíláàsì rẹ̀ látòrí àwọn mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ju oríbù náà láàmú rògbò ti yíyé báyẹn so alimutakalim ẹni tí wọ́n ń sọ̀rọ̀ gbóòlù òun sì wá lò ju oríbù tù ó lù mí lórí tù ó lù mí ẹgbẹ́ tí máa rẹ̀ sọ pé mi ni mo lù ní ìsìn màá ní kí ni dọ̀rọ̀ tù dọ̀rọ́pù èmi ni mo lù ṣùgbọ́n níbi báyìí ní ìdí báyìí èmi ni wọ́n lù yóò wá di kí ni o dòrí bùtù kẹ́tẹ́rí sẹ́ sọ́ọ̀fù báyìí so dòrí bùtù ó lù ní dòrí búná ó lù wá ẹgbẹ́sẹ̀ ńlá wọn ni kéw so ibi báyìí ó gba ìfarabalẹ̀ téèyàn bá ní fẹ́ mọ́ la iná ó yẹ aláàtì yìí ó jẹ́ kó yé wa dáadáa ju báyìí lọ.